tanto, ìjọ tó bá ti dènà sí gbogbo ẹ̀ pátápátá Thank you. global faith ní sí tí wàá gbọ́ pé àwọn kan wà ní UK pé night tí so àwọn wá ń fà hours wá fi gbà wọ́n pé ìgbà tó ti kejì ní rẹ́ǹtà nípa àwọn ICI Islamic kí ni.